ọlọ́run wá dákun wọ́n bẹ̀rẹ̀ torí àmìrù tẹ́lẹ̀ gbogbo àwọn tí ó wà pẹ̀lú àmìrù ọlọ́run dákun mọ́ fún lẹ́mọ̀ wọn tí wọ́n fi ájó ìyàwó kan ọlọ́run jọ ẹ̀yìn mọ́ mi wa èyí tí mo ṣe kéjì láàájú àti tó ṣe ọjà rẹ̀ ṣe àti gbọ́ra wáyé báyìí ṣe rí wípé àti ilé foundation wá sí báyìí àti ma bí a lọ jẹmọ́ra ibi táà kí pàpàbọ́ yìí èmà yìí àfọ́ ọ̀bọ̀ bẹ́ẹ̀ ọmọ tí ó wọ̀bọ̀ ń bẹ̀ olówó ọ̀bọ̀ ń bẹ̀ aláìmọ̀kan ọ̀bọ̀ ń bẹ̀ onímọ̀ ọ̀bọ̀ ń bẹ̀ àdánwò tó ga ó ní wọ́n fi ẹnìkan tìyàn ta ló ń tàn máa ń láàyò wà sí kúkà wà láti fàáríkù ẹn tí ó jẹ́ pé kò ní bá tiẹ̀ ṣùgbọ́n tó ọ̀bà fẹ́ torí ibùkù ṣe é fi ilẹ̀ ṣe ń torí àmì rù jẹ́mọ́ àfẹ́ yọ̀ǹda àmì rù fún mi kájọ péjì ara wa àtàbàtà amírù jẹ dá báyìí náà ọdẹ amírù ẹ̀ ní jò kọ́nà ọjọ́ Àmírù ẹ̀ ní ojú kan lọ́gbẹ̀ tó wà ní jẹ̀nà. Àmírù ká mẹ́sàn wájú wájú àwọn tàbí àmírù. Wọ́n gbọ́n gbọ́n sálẹ̀ ẹ̀kì àmírù yìí rẹ̀.

kìí ṣe ìṣẹ́ ẹ̀ta ìrúnrún àwọn àgbàlagbà pé àgbàlagbà ah, ìgbọ́n mi nù mọ̀rọ̀ wà sí nínú ìṣẹ́ àìrúnrún a máa jẹ́ bẹ́ẹ̀ gbogbo tí bá máa jẹ́ láti inú ọ̀sẹ̀ ni Yorùbá tí àwọn àgbàlagbà lò fún ìṣẹ́ ìṣàdédé ṣẹ́ ìṣẹ́ ìṣàdédé jáde nù wò kọ́ wá má jáde ń jáde tó kan kan tó bá lé òkèté jáde nù rẹ̀ tó kèté wá ń sá lọ ń sá lọ òkè tí ọ̀wà mọ̀ tí ó dàgbà ọwà lọ rẹ̀ korí bọná gbogbo ọlọ́pọ̀lọ́mọ̀ pé ń ti lè bọ̀ jùlọ lọ rẹ̀ kẹtùrí kẹtùrí wọ́n ni tún rí o àmírù kẹtùrí òkè tẹ́tẹ́ ń sọrún sáàgì Eh, kó lè yé dára bá jẹ́jẹ́ rẹ̀ nínú ọgbó ó lọ́gbẹ̀ àbí abágbẹ́ ilé orílẹ̀-èdè àbílé rẹ̀ nǹkan kan wá dé bá àwọn ọmọ nǹkan ọ̀hún bí nǹkan ṣe tó làwọn fẹ́ mọ̀ nǹkan wá dé bókèté pùù ló di rẹ̀ ah ẹ̀rọ ọ̀pá pa tọwọ́ akamọ́nù wò ṣùgbọ́n bí ṣe wá ń lọ wájú ọwọ́ àdìgbò lọ́wọ́ tí ń lè bọ̀ yìí àfi kọ́ òun orí bọ̀ náà wà láì tí ń lè bọ̀ jù náà yẹn lọ ni tí a bá ní kí ni kókó ń táwọn ọkùnrin wá ṣe láyé tọ́jẹ́ wípé gbogbo ń tàn ní bàádà yóò sì dànù báyìí lójú èèyàn ibi àwọn obìnrin lọ́nà dìde tó bá jẹ́ bá agbó ànàbí yé ni sọ́mọ̀ bá sálàmù wàláì bá ṣe ń tẹ́ra wa ìká máa fẹ́ra wa tí a ń bá láàpọ̀ nàìjíríà ìmọ̀ ń bè nínú jẹ́ nígbà ọmọ ọkọ tọ́jú ọmọ mẹ́wàá tó máa lè jẹ́ 90 hmm. wọ́n fẹ́ aláì nàìjíríà nínú àtà ní population of pop bí i China ní ìkíní kọ̀kọ́dá China wo ní ń fẹ́ra wọn nífẹ̀ẹ́ ń bọ́lọ̀ ti ebi pípọ̀ náà lọ̀dá wà láàrẹ̀ tí a bá ti dé èèyàn bá ti gba ọ̀nà tọ́lọ́run ọ̀fẹ́ wáyé ká lójú àná ẹ wo bí wọ́n pẹ́ ẹ̀gbọ́n tí àwọn bàbá sọ fún mi ni wọ́n ní egbò yọ́ tọ̀rọ̀ tí àbí bàbá ni túmọ̀ rẹ̀ wá sí ìmọ̀ abala bí táàtì mọ̀ nítorí pé ó wà complex ọkẹ̀ẹ́nú pẹ̀lẹ́ ọkẹ̀ẹ́nú okay, ṣé bá a ṣe ń fẹ́ra wa òun la fẹ́ sọ ni sí àwọn àléébù tí ń bẹ́bí bá a ṣe ń fẹ́ra wa ni la fẹ́ sọ ni ṣé bí ó ṣe rè wá gan ká tó pa fẹ́ fẹ́ra wa ni la fẹ́ sọ ni ẹ gbogbo ọmọ wa bí wọ́n ṣe ń jó pọ̀tọ́ dáa tó wọ́n ti fóókì kankun ókì náà ni ṣáàkírọ̀ ọbẹ̀ tó rí ìtọ̀wò ọ̀díjà ọbẹ̀ tó rí ìtọ̀wò àmì ìṣẹ́ ìṣọ̀tún àyàbẹ́ ń sọ ẹbí ọgbọ̀n ọdẹ bí ń pa yìí

ọbẹ̀ tó tọ̀wé yóò bá ìkíyà náà bàbá bàbá dáadáa bàbá yìí pẹ̀lẹ́ ìgbẹ́jú bàbá yìí bàbá wọ jẹ̀nàbíyà yìí tí ẹnu gbọ́wẹ́ sí òde ọ̀rọ̀ dáadáa bàbá yìí ọ̀rọ̀ mọ̀ mọ̀ mọ̀

àmì bàbá àbẹ́lọ́ fẹ́ mọ́ léwu bí yín ẹ̀sẹ̀ àmìrò ò ti dàrú gbogbo ẹ̀dá nínú àmìrò ọ̀dọ́ sẹ́yìn fi tọrọ àmìrò ìlàwé léyìí nígbà àbẹ̀ pariwo àti mo ní ìtìnà tí ń ṣe pẹ̀lú àmì wo àwọn opó tí ń mìíràn àdúgbò wa ń kọkọ wọn wá àwọn orúkọ àbí sí àmìrò kan sí àmìrò kan gbó ẹ́ ẹ̀yọ̀ndá ọ̀rọ̀ ìgbìnrin jẹ̀mọ́ra irú obìnrin wo là ń fẹ́ lè fi ọbẹ̀ tán sórí ìtọ́wò ọbẹ̀ títẹ́ sórí ìtọ́wò ìdírè ọmọbìnrin lo four years ní yunifásitì ó sì ń gbé pẹ̀lú ọkùnrin nínú yàrá kẹ̀kẹ́ náà ó ní ń bá dáná wọ́n jọ ń sùn papọ̀ kò sì sí láàrin àwọn méjèèjì rí báyìí jẹ́ sọ pé àwọn wọn ọ̀rẹ́ ní ẹ̀kẹ̀ wọn sí. kì ẹ̀. kìí sọpọ̀ ẹ̀ kọ wà sí ń tọ́ kọ máa ṣe fún ìyàwó rẹ̀ tí wọ́n ṣe fúnra wọn ọmọ kan bẹ ládùúgbò wa ń gbà kan ìsáàsù àmì kan wá wà mí wá àwájọ́ sọ fún yà ìsáàsù ẹ bá ń bọ́ mọ̀ ìṣọ́rọ̀ pẹ̀lẹ́ ẹ̀rù bá mi ah, gbogbo àwọn ọkùnrin tó ń tẹ́lẹ̀ káàkiri wọ́n tó bẹ̀rẹ̀ náà ẹ̀rọ rẹ̀ àwọn ni wọ́n ti fi owó tó fi mẹ́jọ ó sì wá ọ̀nà lé olóòmọ́ wá ọ̀nà lé oníkọ̀dọ̀ òmọ́ sùn lọ́wọ́ jẹ́ ah. ṣé àdéhùn gbẹ láàrin yín wípé ẹ̀fà yín ó nígbà tó rí ìwò òbúrú ó sì àfihàn àà ah, ah. wà láì sọ̀tọ̀ tó ayé ànẹ́nu ó nígbà tó rí ìwò òbúrú ó sì ń wá wọn lọ lé so ó ti jọ yá àwọn kò jẹ́ kò tí èyí ò ti rú ọ̀rọ̀ gẹ so àwọn bá kà nù pé à ọbẹ̀ ní tán lọ díẹ̀ díẹ̀ torí ìtọ̀wọ́ yìí ó rí yòrò ọkọ wo náà ni wá ń fẹ́wọ̀ obìnrin ọ̀hún eléyìí náà afẹ́fẹ́ ti yọ́jọ́ tẹ̀nú bọ́ọ̀lù nú awọ́ jẹ́mọ́ tẹ́ ẹ bá rí tẹ́nì kan bá gbé òògùn kankan rẹ̀ jẹ́mọ́ ń pè ní kick and start àwọn ọ̀dọ́ lẹ́bàá ń di ìwòkúwò ti tàbí kò sí tọ́dá àmọ́ lára ayére gbogbo àtúbà ti gbọ́ bá ti bọ́ kọ́rọ̀ yóò bì sínú bí i ṣe ń wòtàn white ní ọmọ wòtàn black ń tá aṣọ ayé ara wa dà nìyẹn kí ni àti sàfẹ́n wa mú wa táa kọ̀yìn sí tí nǹkan fi dà báyìí ó sọ̀rọ̀ ni yá máa ṣàrọ̀ ṣàbáàbù yá máa ṣàrọ̀ ṣàbáàbù anábì ni mo pe ẹ̀yin ọ̀dọ́ mínísítà tó àmì ń kùmú ní bá ata ẹni tó bá ti di wípé ó ti tóbìnrin nínú yín ó ti lọ́kọ òru ó ti lọ́kọ ọ̀sán fọ́lìyàtọ̀ zawaj kọlọ̀rì lóbè mínísítà tó à ń kùmú ní bá ata fọ́lìyàtọ̀ zawaj ẹ ń bá ti tóbi nínú yín kọ́lọ̀ rè lóbìn bóbi náà bá ti tọkọ ní kọ́lọ̀ rè lọ́kọ fa innahu àgọ́dù lè bá sọ̀rọ̀ kò sí kẹ̀kẹ́ tó lè mú ojú rọ̀ tó jùnà lọ wà á sàn lè lè fárjì kò sí kẹ̀kẹ́ tó lè sọ abẹ́ jùnà lọ ẹnìkan ni àwọn ah, tí àbá kúrà ní nǹkan ànàbí ń bá wa sọ̀rọ̀ tí ó àmọ̀ tó kúrà ní ìgbàkó tó mọ̀ tọ́jú sọ kò ṣe sọ wípé bí nǹkan ìbá ti ń ṣe ẹ máa tìlàwà torí tìlàwà ló lè mú lọ jẹmáà tí ara tẹ́bí bá ń pa wá ara ẹnu ní ń ṣe wá kíláàsì tára abẹ́bẹ́ wá ń ṣe wá kíláàsì fa iná wo àgọ́dù lè bá sọ̀rọ̀ màmá fáìn àgbọ́ ọlọ́run jáde rí ìtẹ́tọ́pọ̀ yanjú nínú ọ̀rọ̀ yìí ọfẹ́ kọ́ mọ̀ wọ́n kàwé kọ̀ sábúrú ń bẹ̀ tí èbá ti ṣe nǹkan kí nǹkan lọ́fẹ́ lọ rí kán bẹ̀ kọmọ ṣe music ìfá nǹkan kí nǹkan léyìn eré abọ́bẹ̀ àwọn èèyàn náà fẹ́ẹ̀sì mọ̀ pé tí wọ́n bá lé èèyàn mélòó làwọn èèyàn fẹ́ jọ lónìí tí wọ́n tó fẹ́ kọmọ wọn jọ èèyàn méjì ni àwọn ọmọ eléré eré ẹja mú mórin ọmọ eléré àtàwọn agbábọ́ọ̀lù ìyọ́ máa wọ ẹkún mu kí wọ́n máa bọ́ ń sàdúà níbi tó fàdúà ti lè gbà báyìí mọ́mọ́ ìwádìí bá mi ẹba bẹ̀rẹ̀ ẹ̀dàgbà báyìí mọ́ kọ́lọ́wọ́ sàánú mi kí wọ́n ra abraman ó jẹ́ kí ara ara abraman kí tèmi náà mọ́ bàjẹ́ abraman ríra mú láti ẹjọ́ ìwọ̀n ọ̀rọ̀ máa mi ẹbá ah, mú máa pé kí ni tọ̀bàkó ah, mọ́bì lóko létí ìyẹyí france lọ wà agbábọ́ọ̀lù ìràdìsìn ah, ọlọ́njọ́ mẹ́jọ wọ́n rọmọ tèmi ohun ní ẹkú gidi amókùn lọ́rọ̀ wa wọ́n ni ẹrù rẹ̀ wọ́ kí lọ́tọ́ olókè lẹ́wọ̀n ọkùnrin ti bàjẹ́ obìnrin ti bàjẹ́ ẹ̀dá kùn kí lọ fẹ́ jáde mẹ́ ẹ wo gbogbo lẹ́kàn ọ̀kan lónìí tí ọmọ kan bá sọ pé fẹ́ má ọmọ ọkùnrin ó ti wà ní tí ọ̀rẹ́ ara abẹ́ wá ń ṣe kò sì fẹ́ẹ́ dìsì náà ẹ wo bí ó ṣe tako làákàyè wa tàbá fẹ́ jókòó rẹ̀ nínú ẹbí nítorí pé àgbà nàbí yìí ọmọ bèrè tọ́ba ríbà náà a sì ń bọ̀ ní ti máa ń fà tọ́ba ríbà náà ẹ ń táwọn ìyá rẹ̀ ọ̀sọ̀ bàbá rẹ̀ ó ní tọ́wọ́ pé tọ́fẹ́ ṣe kò sí wàhálà ní ìran ní ìyá wà nílẹ̀ kí ẹ̀mẹ́ta lọ́wọ́ jàre àwọn ìyá gidi ní ìsìn tó wọ́n bá ti rí admission báyìí wọ́n lọ sí family planning fún ni àwọn ìyàwó nu ìyá gidi ta tó wà ní ìyá family planning nígbà tí wọ́n gbé sẹ́ńsọ̀ rẹ̀ jáde tí ń kà lé ní èjì gbogbo obìnrin tó wá sí jẹ́ ọgọ́rùn-ún àmà gẹ́gẹ́ 75 adélẹ́gbọ̀jọ́ 25 ọmọbìnrin ó lòó lọ́dúgbò lónìí àwọn èèyàn ọmọ wá sọ pé yóò wà fíǹgì táwọn ọ̀rẹ́ rẹ̀ pé àà ah, ṣé pé nílẹ̀ ní ṣẹ̀rífà bóò ló ṣe lóyún òyìnbó àà ah, kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀jọ́ wọ́n sì máa sọ lẹ́gbẹ̀ẹ́ ilé toko òṣìlẹ̀ ní ìtùmọ̀tẹ́nà kan jẹ́mọ́ àṣàkáṣà ní sí ọmọ táyé bí àṣàkáṣà ní ohun wàláyì ayé ti di wèrè tí ó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ dáadáa òkú ìyá rẹ̀ yóò sọ di túyàwó kò sì ní yẹn ní kọ̀rọ̀ gbangbarẹ̀ ló ti yẹn jàmáà Ànábì wa sallallahu alaihi wa sallama sáàbà súnmẹ́lẹ̀ tó ara ẹni kí ni sáàbì Ànábì kọ́ wa ọmọ wá dé ìdàgbà tí ọmọ dàgbà ọdàgbà sí ibi fíìmù nǹkan tí nǹkan tá àmọ́ wà ti wò ó níbi tí àwọn British bàdé tí a fi sọ wípé kí wọ́n introduce ìbọ́kà tó bí ṣe máa súnmọ́ra wọn sí inú ẹ̀kọ́ àwọn ọmọ wọn ní primary school right nítorí pé ẹn tó di commissioner for education wọn jail ó kí bàbí ó kí bọ̀ lágírí ó fi ẹkọ ẹ̀wù àbúrú wọ́n wà á wò pé ṣẹbẹ́ ìlẹ́ yìí ò ṣe wọ́n wà rí kọ́ọ̀dù ara bá ń kún ọmọ wọn wà á sàfáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lónìí in táàmà lórí fóònù àmàwàmà kò ní ìdí pé káwà báyí lẹ́yìn àti màpá lágírí ẹ̀yìn mùsùlùmí àátà fún owó ilé àtùmọ̀ fìrà bákanáà sàfáàmù sọ fún wa sáàmù wa bá ti ń ọdún méje ká máa kọ́ wọn bí ó sì máa kírun tí ti ń ọdún mẹ́wàá máa sọ̀pọ̀ máa àwọn èèyàn wá sì gbọ́ wọ́n ṣe gbọ́ ọmọ obìnrin àtọkùnrin nìkan ni bá jẹ́ kìkìdọ̀ ọmọ obìnrin náà wọ́n sọ̀pọ̀ máa kìkìdọ̀ ọmọ ọkùnrin náà wọ́n Ewu nta tàà gbogbo ọ̀rọ̀ wáyé ìmọ̀ bí ìmọ̀bí àti gẹ́mù ẹwọ àwọn ẹ̀kọ́ sẹ́sàm tẹ́kí ni ó ti ń kọ́ wa sẹ́ẹ̀mà pẹ̀ tó wájẹ́ pé ẹ̀kọ́ fẹ́ gbọ́yé a rí wípé in ti ń bẹ lọ́wọ́ wa náà àti ẹn tí ọ̀fà ìjá àti rí mú débi ọlọ́ni amúdé táàbì fọwọ́ kọ́ nǹkan mi tí ẹ̀sìn bá sọ pé káyẹ àwọn ọmọ ọlọ́mọ ọdún mẹ́wàá náà sẹ́niọ̀ náà ní wà níyàwó kan ọmọ mẹ́fà tí ń sọ fún mẹ́kínà lókù ọmọ mẹ́fà rẹ̀ yàrá kìláàtì lò ọ̀rọ̀ yóò kíyà in láàlẹ̀ bó ṣe wà nílìkì wa ní bẹ́ ń kí ni o ní bẹ́ ń gbàjá àwọmọ̀ tó mú bá fẹ́ mari àníṣà sọ wípé mọ̀ ní tàtọ́ àmínkùn mẹ́rin bá àtàfẹ́lẹ̀ ìsọ́gbọ̀n jù ẹn tára bẹ́ bá ti ń ṣe tó sì ní in tí ó fi máa sọ kọ ọ̀sán náà kọlọ̀ rẹ̀ lóbìnrin torí ìyóhun ló lè rọ ojú rẹ̀ ló sì lè sọ abẹ́ rẹ̀ famalamiya tàpé ẹgbẹ́ tánàfi ẹn tágbára yọ̀ọ̀bà wá káńtì èèmà tọ́jú obìnrin àràbẹ́ ti ń ṣe fa àlẹ́yìn ibi sọ́ọ̀ kóńtọ̀ máa wá gbáwẹ̀ torí pé fa iná wúláwú ìjà ń ìtẹnilọ́dà kékeré ń bẹnú àwẹ̀ fún ọkùnrin kí máa ń rọ igun apá wọn síbẹ̀ ni àwọn àfáà níbẹ̀ ni ṣùgbọ́n èèmọ̀ sápamọ́nú ọ̀rọ̀ kéde gbọ́ ọkùnrin ẹlòmíì ẹ̀dà tó lọ ń da ìgbé bíbá tó gbéra rẹ̀ tó máa ń le àwọn àfáà wá ní tọ́jà nàbí ọ̀dà akọ àwẹ̀ ni pé yọ́ máa fẹ̀mí sí pé ìsáni bàbàdá ìjẹ́ ìsáni bàbàdá ìjẹ́ jẹ́ ìjẹ́ ń dìtẹ̀ kó pinlẹ̀ mẹ́tẹ̀ náà tẹ̀lẹ̀ ó ní bá ti pẹ̀lú kéyìn òjínà kéyìn sí nǹkan tí ìbá ti ń gbáwẹ̀ ń wà sínú fọ́lọ̀ ìní mi jẹ́ ó ń gan ni ọ̀rọ̀ kèé ṣe àwẹ̀ lórí ọwọ́ ẹnu mítà ah, ọ̀rọ̀ yóò fi àwọn bọ̀ mẹ́sàlá bá dé ìṣàwò dẹ́nsọ yìí ẹkọ́mì Nàìjíríà ó burú kọjá ká máa sọ pé èèyàn èyí ó sì máa má rí nǹkankan èyí ní ẹ̀sì ti má rí ìní ẹ̀má tètè má rí òun wá ń bèèrè pé ustaz salima ti masturbation ewu ni ẹ̀gbẹ́ bá ní àdísìm náà ṣé èèyàn lè máa bọ́wọ́ ara ẹ̀sùn fún rẹ̀ tí èèyàn lè máa lo pílò tí èèyàn lè máa lẹ̀dí mẹ́bẹ́ẹ̀dì àwọn mímọ̀ pé méjì lórí ọ̀rọ̀ yìí àwọn apá kan wọ́n ní kò sí aburú ń bẹ̀ tó bá jẹ́ pé nǹkan ti báyàn débi pé yóò sì dìnà. jẹ́mọ́ra ẹ̀dá kan iṣẹ́ tẹ̀yìn ṣe tẹ̀mú lọ́dọ̀ ọlọ́run ó ní ẹ̀dùnkọ̀ má bàjẹ́ ẹ má bì sí pẹ̀lú sí oúnjẹ kí n ti ara yín kọ́ fi ṣe é ṣe àwọn ẹni ọlọ́run sì ń bẹ sẹ́ni nǹkan bá sọ pé olóṣùkú gbogbo àwọn ẹ̀kọ́ séèyàn rí má ẹjẹ́ àgbà pé aládàáwò ló ná wọ́n rírú àdánwò o àdánwò tó lọ́n ti kàn ní wípé o ò ní bá àwọn èèyàn rí sí àwọn tó ń mà ní aláwùjẹ ẹ má bù bẹ́ẹ̀ ẹ̀yà àwọn tó lọ́n ti sàdánwò fún pé àwọn ọjọ́ máa lùgbà afá kan bẹ èèyàn dáadáa ni ẹlẹ́yà kan sì kà mọ́ láti jẹ́ kíkẹ́ àpò òfò ṣe sì náà ó ti pe ọ̀rẹ́ rẹ̀ tọ́rẹ̀ lóhùn ọ̀wà lé ọwá wa wá láti tágẹ́tì àfáfá òṣèré àbúní wà lé pé bá tọ́wọ́ tó bàbá ìròyìn ó délé ó ti máa ó ti bàbá ti tí ń bọ̀ láti léwẹ̀ ó fẹ́ kó bòun ṣe tí ọ̀dá masturbation tá ń sọ ìmọ̀mọ́ o apá kan àfáà ni tó bá kàn pé wà lọ́ọ̀ múyàn lọ́ọ́ máa ṣe dìnnà wọ́n ní kọ̀ sàbúrú ń bẹ̀ ṣùgbọ́n tí ọ̀bà kànràn bẹ́ẹ̀ ọ̀ràn ni ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ kejì ni wípé ìbá àkànràn bẹ́ẹ̀ èèwọ̀ ni wọ́n èyí sì fi èèwọ̀ wo èèwọ̀ wọ́n ní kílẹ̀ rí wọ́n ní àwọn lẹ́yìn táwọn àwọn tẹni àkọ́kọ́ wọ́n ní mùtọ́rù ní fọ́mọ̀lì tó rọ̀ pẹ́rọ bá jẹ́ wọ́n àádí báwo tí ẹ̀ sọ ti ìsìmìnáwì tó jẹ́ pé bí tó ń jẹ́lú ti sọ eléyìí náà ń jẹ́lú náà ọ̀rọ̀ kejì ní pé haramu ni kí lè rí wa nígbà ló ń Ni owó wọn ẹnìkan òrírí àfi ẹlẹ́tọ̀ọ́ wọn àwọn mọ̀làkàtì àyèmánu àbẹ̀rù tí wọ́n pín fún wọn lógun àbí wọn fọwọ́ ara wọn rà kì í sọmọ tó gbò táwọn èèyàn gbà ní ọmọ ọ̀dọ́ fa iná ń gbọ́ ìmọ̀ lómi ọlọ́run ní bẹ́ẹ̀ wọ́n tún gbalága ní ẹ̀lẹ́kùn ní ìbú wọn fọ́mọ̀ níbi tàbọ̀ wàrọ̀ àdáyé gbogbo ẹni bá ń wò ara àwọn kó tó bóde tọ́wọ́ afọ fẹ́ǹsì kọjára ìyàwó rẹ̀ kọjára ẹrú rẹ̀ tó wà lọ síbòmí fàúlà ìkàbùlà àjòrìn àwọn tí a gbẹ́rù gbọ́nrí tí a kọjá ẹnu àlàyé níjọ́ tí ànẹ́bì ìṣọ́wà ní ìtàkọmú wáyé àwọn ọ̀dọ́ ní àlọ́ kébàjarè bá wípé ara ni àwọn aláàna sáàkì ya Rasulullah ànẹ́bì ò sì yọ̀ǹda fún akátẹ́ra wa lọ́dà oṣìọlọ́run wá ń sọ èyí tí ó jẹ́ èsì fún wọn wípé ẹ̀yin ọ̀dọ́ ẹni tára bẹ́ẹ̀ bá ń ṣe ní kọlọ̀ rí lóbìnrin tó bá jẹ́ pé kí ọmọ ti máa sọ bẹ́ṣẹ̀ rí ànábì ìbá sọ bára ṣe ni wọ́n tó ń dọ́nà ìbá ní àfi dọ̀rúrọ̀ fún yín o oúnjẹ náà wà sọ ìdán masturbation àrọ́ọ̀mù ni o kọ́dà ní ti pé èèyàn ti ń sẹlọ́n èèyàn ó tún padà fẹ́rẹ̀ àkọ́kọ́ a máa fa kéèyàn má lè súnmọ́ bí ìmá ní earlier age nítorí pé ntáwà náà mọ̀ pé nbẹ̀nbẹ̀ nítorí síláàkì ni ó dé ní. ẹlẹ́ẹ̀kejì ìsan tí ń kọ̀ǹtró nǹkan yìí ọwọ́ ó náà láàyè láti inú ọpọlọ sísan tiẹ̀ náà wá sísan ń lọ sára nǹkan yìí tọ́lọ̀ ń gbé ìbánu spinal cord ìsan yìí ó ní bó ṣe lè ràn mọ́ àti bó ṣe lè ràn tó in tí bá sì ìrìnà ni ọmọ ọ̀fàlíràn rẹ̀ in tí ó sì dá mọ́ ló lè ra búrẹ́ẹ̀tì ríràn rẹ̀ fífa rẹ̀ tó bá ti jẹ́ tí wọ́n gbègbà nǹkan míì tó le tí wọ́n dà fún lọ yóò ràn iṣan onírànkúràn a máa fa kéèyàn ọmọ wò sùn. wọ́n mọ̀ bá sọ̀rọ̀ gidi ìrẹ́ wèrè náà ni kèé ṣe pé yóò di wèrè tán yóò kàn náà ni tí ti ń ba kọ̀rọ̀ ara ẹ̀ jẹ́ ni. ẹ bá ti rí ìrìntàn dọ́ọ̀lù tí ò yé yín dáadáa kọ̀rọ̀ rẹ̀ ọ̀dá mọ́ ni. láti pé tí èèyàn bá mú gbó tí ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n a máa mọ̀ bá ní ìdí kọ́sáré fèsì tó slow díẹ̀ kò tó fèsì wọ́n máa ti bẹ̀ máa kọ́ fẹ́ múrú fọ́ọ̀nù yìí kọ́ wá bàbàrà rẹ̀ bí ìgbìyàn fẹ́ gbódó àwọn àpapà máa ti bẹ̀ ṣe kájọ́kò bá lásá ìjọ́kò kílókọ rẹ̀ ìpáǹgbọ́ wá sí káyọ́ máa rìnbọ̀ kíyàn lọ gbéṣẹ́ gàmà ṣe gbé àwọn ìsísí ohun ní àti ilé ayé ọ̀kì lẹ́gbẹ̀ẹ́ àmàdẹ́gbà àfẹ́rọ̀ o tí ara lẹ́gbà ọláyé ìrìn àjò ẹ ti sùúrù àti wà láwà lẹ́lẹ́yìn pẹ̀lẹ́ ìmẹ́ tó lè ṣe wà sí mọ́sàrífà mọ́ nígbà wọn Yorùbá sí ìgbà wọn ọ̀fẹ́ báyà wọn lójọ́ yẹn ẹbí ilẹ̀ yìí ó ti wá pàdé rẹ̀ ọ̀dà mọ́ sùn fún wa o ilẹ̀ ọ̀pàdé rẹ̀ o lẹ́lẹ́lẹ́lọ agbẹ́rò kí mo sọ káwọn jáde sáà mọ̀ pé wọ̀nyẹn ọ̀nà mà náà ẹgbẹ́ kan ẹlọ́dún sí ẹlọ́dún náà lọ́dún náà ọmọ rẹ̀ kọ́ ọmọ rẹ̀ lọ́dún náà kọ́ wá gbé olóhùn ọmọ fìtá yín àwọn nǹkan kọ̀rọ̀ yín ọ̀dá ni kí ni ọ̀dá o masturbation máa ń fà gbogbo àwọn àwà báyìí ni máa ń fà jẹ̀mẹ́rà mo ti fẹ́ lóbìn tí lóbìn àwa ń bọ̀ sẹ́ẹ̀rí ń tọ́kọ́kọ́ da wàhálà alẹ́ làwùjọ mùsùlùmí wípé sẹ́ẹ̀rí ìsìlámù tánà bí mo wá àgbọ́ yìí wà láì àgbọ́ yìí gbogbo fọlọ́n búra márùn-ún ó ní ìdájọ́ nìka ká àkọ́kọ́ nìkan wà máa jẹ́ dandan fún yàn lọ́rùn ta ni lọ́rùn mẹ́ńkánà kẹfì ọ̀ṣáwà ẹni ìgbàtọ̀ lọ́rùn wọ́n dá kó di ọkùnrin tàbí kó di obìnrin ọlọ́run bu ìdí ọkùnrin ìsàlẹ̀ ẹ̀tọ́ pọ̀ kí ni mẹ́ńdà lábùkú pọ̀ ìmọ̀ ẹ̀ṣẹ̀ kí ni o tó fi di pé bá ráwọn àbúrò rẹ̀ ara rẹ̀ ó sì bákàbàkan tọ̀bíyà bọ́lọ̀ ń ṣe dáńtì ẹni sọ́bẹ̀ ìjókòó pẹ̀lú ọ̀bẹ̀ nínú ọkọ̀ yọ́ lọ̀wẹ̀ tọba délé ni àtàwọ́kàdá ààrìyàn mẹ́sàn lè yàn ọlọ́run jọ oó méje bóbi kọ̀kadà jọ ọlọ́run dákun jọ inú ìmá ní o ṣùgbọ́n wọn bá kéèkéè náà dákun bá ń dáàbòbò bá ń dáàbòbò ọ̀nà ah, ẹgbẹ́ dákun sínú ọjà rí àti ah, máa fẹ̀lẹ̀ láti bí ìlọ sí gbági tí ẹ̀kẹ́ ní ogun tí ẹ máa sọ gan náà gan àwọn àfáwà náà nílọ ọkàn ní nǹkan déèyàn bá ti sẹ́lẹ̀ rẹ̀ sí ọ̀gẹ̀ tí ó sẹ́yàn ẹ wá bá ń sọ fóńtọ̀n pé ọ̀rọ̀ gidi ṣe rọ̀tọ́ sọ ẹ bá ń bó wáyà aná kọ́ wá fọ́mù kọ́ tẹ́mì kọ́ sàtẹ́mì bó ṣe máa bí ṣe mọ́ṣà níbi tó bí náà ẹ kọ́ sẹ́mi bèlè yàn ìgbọ́n sọ́tẹ̀ ní ọ̀gẹ́ni bá ọkàn ní gbogbo nǹkan ẹ kì í mọ́ dẹ́sẹ̀ lóbi ní o kò sí ìgbà tẹ̀lẹ̀ àwọn òsì ọ̀wọ́ bẹ̀

Jama, tó bá ti wọlé ṣọ̀rún mọ̀ báyìí ó lè máa ń sọ̀rọ̀ ìtòrí orísọ̀rọ̀ ṣùgbọ́n tí lẹ́ṣọ̀rọ̀ wá ti sọ pé good morning students our topic today is family planning and we want to discuss gbọ́n in tó gbọ́mọ náà nù kò gbọ́ nǹkan mìíràn torí pé lẹ́ṣọ̀rọ̀ àjọ bẹ́ẹ̀ ẹgbẹ́ màmá rẹ̀ bí wàlẹ́ ọlọ́run sáwọn èèyàn kan báwọn bọ́ bá ti jẹ́ pé bọ́lọ̀ ń ṣe ṣe èèyàn nu dẹ́gbẹ́ nìka òfin kọ́dà kọ́ mọ́ ti ìlú àwọn èèyàn ní irú ọ̀rọ̀ wáyé agbélé kọ́dà kọ́ mọ́ ti kí ni o ọjọ́ mọ́ eighteen years nineteen years ó lè jẹ́bi náà lọ sẹ̀rẹ̀ sí tó bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìbá bẹ́ẹ̀ kí lè rí wa àdúgbò sọ̀rọ̀ dókòó In kawai rẹ̀ lẹ́kọ̀ọ́ fàjẹ́ àti mùràtún obìnrin kan bá dé ó ya jí ìtú lè áhàbàlákà nafsi ànábì mo kú òlé wa fúnra mi náà mo kú òlé mo wá bọ̀ ṣùgbọ́n kí n mú wá ṣe mọ́ sọ́ra níbi ìyàwó sàárà fún ọ ànábì jẹ́ǹjẹ́ kan nú Ah, ànábì dá àwàlá ah, ànábì dá jẹ̀mọ́ tẹ́ ẹ bá fẹ́ kájú àyàn máa gbà ẹsẹ̀ kan máa yọ lálùbáríkà ẹsẹ̀ káàrin àtìyàwó orí àtọkọ yẹn dàrú ẹsẹ̀ káàrin ẹ̀yìn àtìmọ̀lẹ́bí yẹn dàrú ẹsẹ̀ ẹ̀mọ́ lẹ́kàkẹ́ tó máa rí mi ẹ̀ẹ́sà máa ṣàbàtó bá nàbì. wàláhì gbogbo kàdá ìlú òbí ya ṣé àmọ́tàbí wọn ṣe rí ànábì òfojú náà àwọn ìjọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìjọba ànábì wá wo obìnrin òun níwò pé tó lè wù mí ṣé n tí mò ń wá lára obìnrin ni bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó lè fi rẹ̀ fún yàn kò ní sábà jẹ́ choice yìí ìyìn sọ pé kò lè jẹ́ choice yìí o ó lè ṣẹlẹ̀ sóbì mọ́ṣálá ọ̀tọ̀ ni sóbì lè wú ọkùnrin sóbì lè ṣe kí ni o mọ́ṣálá mẹ́rin nínú ṣẹ̀ríà ṣùgbọ́n táwọn pé ìpìlẹ̀ ni pé kọjá pé ọkùnrin òní yìí ó wù obìnrin ṣùgbọ́n tó ń ti bóbìnrin ìṣègbére ẹ̀ ànábì wò ó látòkè délẹ̀ ibi wàhálà tí kọ́kọ́ máa ń jẹ́rè wọ́n èè pákéjì obìnrin fún yàn pé wò ó sọ ọmọ pàkínsáàtì ó ló ń mà bí wọ́n bá ti ran wá sí ọmọ ṣèyàn kan bẹ̀ olùwé ṣéńjẹ̀ ibi bọ́sìn ìbáwọ̀ ṣàwọn ṣéńjẹ̀ olùwé ṣéńjẹ̀ bá a ṣe bọ́ pákéjì ẹnu tó rá àmọ̀ tó wọ́n ló ti máa bẹ́lọ̀ pé gbogbo nǹkan lèèyàn máa ṣe nítorí ọlọ́run nìkan ó bí nìkan lèèyàn fẹ́ nítorí ọlọ́run nìkan ó fẹ́ nítorí ọlọ́run ó tún fẹ́ torí ipò pupa ó fẹ́ nítorí ọlọ́run ó fẹ́ torí pé òdúdú ó fẹ́ torí ọfẹ́ pé ọ̀gá ara èèyàn lọ́mọkánú àwọn ọ̀dọ́ kí sọ̀rọ̀ àwọ̀dà làmọ́ yìí ibi tí nǹkan ti ó ti kó gbogbo obìnrin kò ni wà lẹ́ẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ obìnrin bí ìsọ́lẹ́yìn ìpọ̀ sóbì pupa lòun fẹ́ ni olóhùn kọ́ga tí ó kúrú àti ìlú ẹ̀ púpọ̀ fúnra dà gbogbo tá nǹkan rẹ̀ irú òbí wo ló ń fẹ́ sí òṣùwà tẹ̀wọ́n àwọn wọ́n ilẹ̀ pàmí wá wà ní ọ̀rọ̀ ìyá lẹ́nu ní ilé bá rí ọ̀rọ̀ bọ́ apọ́ ọ̀kági wà ní láìkọ́dá ìkọ́dá akọ̀dù mo ní gbọ́dọ̀ ó ní gbọ́dọ̀ pé tí náà bá dúrà lójú owó kò bára àwọn lára rẹ̀ mo ní bí bọ́ choice ni ìgbọ́ ìgbọ́ kú ti máa ń bẹ̀rì obìnrin máa ń dọ̀rọ̀ bọ̀ sí léèyàn ni kéèyàn mú bá láti rẹ̀ ìgbọ́ ìfẹ́ ó tó sọ tó jùbá lọ téèyàn lè máa sọ́nú àwẹ̀ tọ́wọ́ máa lẹ́tẹ́ tẹ́lú mi ọmọ bí oṣù tẹgbẹ́ yìí kalẹ̀ ẹgbẹ́bìnrin ọjàrí ẹni àbúrò ọkọ̀ yé o àbíkí lọ́yọ̀ ọmọ wá bá lọ ojú wọ́n ti ráì mẹ́yẹ́ ń kọ́ ju láìláìrẹ́lá láìláìrẹ́lá ànábì wá nú o ànábì nú o ọ̀kan nú àmà àyà wà lẹ́ẹ̀mí lẹ́ni ìsọ́rọ̀ ìfún ah ó ní sọ́dọ̀ lọ́nà yọmí mo ní kí ó dé ó ní kápẹ́ yà lé wọn ọba lọ fáìn ni olórí ibú ló di ti pilẹ̀ tẹ̀mí fúnra

obìnrin gbọ́dọ̀ wù ọ́ ni hmm. ọkùnrin gbọ́dọ̀ wù ọ́ ni kódà tẹ ìdérí èjì àbọ̀ jẹ́mú òbí ò tẹ́ ní wù kò sí ọgbọ́n tọkùnrin fẹ́ dá pẹ̀lú obìnrin tọkùnrin bá wà pẹ̀lú obìnrin tó wá jẹ́ ń páyà ọlọ́run pípọ̀ lẹ́yìn ọdún márùn-ún obìnrin ọmọ ẹ má parọ́ àjọ máa wúra wa àwájọ mara wa ni ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fùfú ilé ìjẹta ìlànà fùfú lẹ́sọ ìsinu fùfú lẹ́sọ ìsinu lónìí fùfú lẹ́sọ ìsinu wọ́n tún ti wá bá kó mi ìwà lẹ́fù tọ́lá ọdún òní tí ọba ìtọ́nù ìpé tọ́bíkì yìí ìdí tó dáadé kọ̀ sáàyè tábùtẹ́ fún mi ah Tell me to sẹ́wù ti pé yìí tó tíkì pé náà 1220 mọ̀ bẹ̀rẹ̀ ẹmọ́ sọ̀rọ̀ mi dọ̀rọ̀ ọgbìn ọpàbá ọgbẹ́mù ọmọ ìbí adama wọ́n mú dùn wọ́n kò rí ẹ̀bùn mi gbóná wọ́n wá yóò kè padà wọ́n wá ń dédí ẹ̀rọ ẹ̀rọ pẹ̀sẹ̀ntì gbé tẹ́rọ̀ lélẹ́yìn ọ̀tọ̀ ọ̀kọ́sùn láwàá lọ́yà sí ẹ̀rọ lélẹ́yìn

mẹ́jọ owó kó bá wà bẹ́ẹ̀ lọ́dọ̀ yóò bìí náà wọ́n ti fi àfá àyẹ́ hàn kankan igbá bàbá ó ń jẹ́wọ́ fún síta rẹ̀ pé mo ti irú láìkì wọ́n mi tó ní ah, ti báyìí wọ́n ti báyìí ọkùnrin wọn obìnrin pọ́ńtà aya wọn wọ́n tà hmm? fún pàṣẹ òdì ẹ̀kẹ́kẹ́ sọ̀tọ̀ èyí wọ́n ṣe wà ń bọ̀ ìwọ sísà tẹ́lẹ̀ ìrọ̀bá ti kó tó o sì mọ̀ pọ̀ lọ́lọ́ máa bẹ̀ yóò fọ́n mi ṣùgbọ́n tẹ́lẹ̀ ìrọ̀bá kó àgbọ̀ mi tẹ́lẹ̀ ìrọ̀bá kó tẹ́lẹ̀ òkó àbúkẹ́ ah mo mọ̀ rírẹ́ o. ọ̀dà wò ó ní sáǹkì ń máa tọ́ bàlà fún mi nà nìsà tí ó bá ní ní tó lọ́sẹ̀ kí ni o ẹwú kẹ́lìmọ̀ tọ́lọ́ nílò obìnrin tó bá tọ́rọ̀ tọ́ ah, ah, àwọn ọ̀dọ́ wọ̀lé òsì ìjọbi lóhun wọ́n ní tọ́ ọba àwọn bẹ̀lẹ́nu rẹ̀ tó ń gbé kí ni o ó ń gbé tọ́ ọba jẹ́mọ́ nílá sọ pé wèé fẹ́ obìn nítorí ọlọ́run nìkan èyí a máa fẹ́ tọ́wọ́ òsàwọ́ gbá kìíní ọba délé yóò kùn lé kọ́nà èyí a máa torí ẹ̀sẹ̀ dé èyí a máa fẹ́ mi nítorí pé àà ah, kò pupa kò dúdú chokolanta ni kí mo pé o ìyàmà àtòrí ẹ̀kùn mi ìyàmà àfọ́bí ń gbà mí nítorí ilé wọn ọmọ Dangote wọ́n sàájú lówó ọ̀rẹ́ rẹ̀ wọ́n sọ pé tó ọba mà kọrọ̀ ìwọ̀n lọ́mà kó lọ lé wọn àwọn ilé sọ́rí búwa mẹ́mẹ́ ìbáyé ètèmí jẹ́mọ́ ọ̀rọ̀ bí sọ́kùn tẹ́ ah, ooo oh, tí ń dùn mí wípé mò ń mú tó jìnà wájú tá àti débẹ̀ ilé wà láyé tí ń dùn mí náà ọ̀dà mo mà nílé o àdàbísà wò òfin kí láti ní ìpàdé fún màtọ́ àtọ̀ àbí ìbámi rí ẹ̀ báyìí ní mìírí pé

àbẹ́ni tí wọ́n wà ti fẹ́ ah, kò sí kàmínà náà lọ wá ń bọ́bà kìfẹ́ wá lọ́ba lọ́ọ́lé tí bọ́bà bó ṣe fi lé sí ọlọ́ọ̀rẹ́ padà kò rí ẹ̀ka mú wa àbẹ́ni lọ́ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ ọlọ́ọ̀rẹ́ kò rí ẹ̀ka mú wa jẹ́mọ́ ẹ̀kọ́ ẹ̀sìn náà fíkì lábẹ́ fàyọ ọkùnrin ọ̀dọ́mọ́ àdẹ́bí ni wà láwọ́kọ́ta mi wà láwọ́kọ́ta mi hàbíbi kọ́dà òjò nǹkan pàǹdà àìfẹ́ obìnrin wọ́n náà sí kọ́dà wà lọ kọ́tọ̀ mẹ́rin hadith kọ́dà kọ̀ jẹ́ òkà padà ìrí ìyẹ̀kan mú wa àbí wa ni ó ní mo ní ìkankan sáóbì aṣọ tí mò ń dá àbúrà yìí sàbí sábìnrin sọ́dọ̀ sáyidì tó gbà díìtì wa ọ̀nà àwọn awọ aṣọ ńjọ́ náà lọ níbi aṣọ òun ò fẹ̀dé tí wọ́n bá jẹ́ aṣọ méjì ìlàjì yòókù ò lè tó mọ́ kò sì lè tó bìnrin náà bóra. ó ń sọ́nà wa ní ọ̀dà àkóbó àlùmọ́ àkàṣe òun kùrán sọ́ọ̀ hàn kanu kùrán nìyí ó ní mọ́hásọ̀rọ̀ báyìí mọ́hásọ̀rọ̀ báyìí ó sọ̀rọ̀ wà ní lọ́rí nǹkan obìnrin o ní àwọn ntọ́ hánú kùránì kíkọ́tọ̀ ọba kan mọ́sọ́ di ntọ́ ẹ̀kọ́ òfin tó òòrì fún un ní abalẹ̀ àná ọmú àwa ń bọ̀ àwọn àfáà ń sọ fún apẹ́ nìkáhùn lè jẹ́ dẹ́dẹ́ ó sì lọ́dọ̀ fọkùnrin lọ́dọ̀ fọkùnrin lọ́nà wo tó bá jẹ́ wípé ṣáwà ti ń bẹ lára èèyàn kò sí tí ò lè mú ìyàn lọ sí àwa ń bọ̀

bí o ṣe wá nọ́nà fa alikọ́tẹ́ ànáfíà jẹ̀lìbáàbù àlàyà jẹ̀lìbáàbù tìjú ọwọ́ àbọ̀kú olùjú ó ti dé ó sọ̀rọ̀ ń wò táìmù tí wọ́n tún wá ń wò kò fi ẹ̀ pamọ́ ṣe é mà pé rọ́ọ̀wù lè mọ̀ sọ̀bẹ̀ báwo bí ba ti ń wọ abala bì kan ó tún lè kó abala bòmí ìsìn bíbẹ̀ ọ̀bọ̀ bíbòmí lè wù ọ́ sáà níbi fi ewu tán tó ń ti bẹ́ẹ̀ wọn sọ nǹkan kan lórí ọ̀rọ̀ rẹ̀ ṣe bọ́ iye ọmọ àná ni ó tún wá jókòó wípé bí ọba gbabẹ̀ ń kó sàkíyẹ̀ gbabì

ó tún lọ ẹni tó sì jòbí tó fẹ́ máa lo ẹ̀jẹ̀ ni ó mọ̀ pé ní rẹ̀ ní ọkọ̀ lọ kó orí kankan mú bọ̀ ọlọ́run lè máa fẹ́ bí ẹ̀kẹ́ wa ebi ò lè pa wá ó tún bọ̀ látọ̀dọ̀ ẹbí kò mú bọ̀ mo ní bóso òkà kò o ṣé yóò kò bí nìta kò lè wà ti orí ó tún wà gbà láwìn ó sì láti máa bá lọ torí ni torí kò lè bá lè ní sọ a bọ́ bá rí bẹ́ẹ̀ wọn a máa Ah, ọ̀rọ̀ yóò clear bàbá kò clear láìláì lọ́mọ àwọn abọ́ sínú láyé tàn gbé lọ ọmọkùnrin wá bá rẹ̀ bẹ́ obìnrin bá rẹ̀ bẹ́ ẹwọ́n tẹ́ mọ̀ wọ́kọ̀ gbé kò lójú Rashida ah, ìyọ́ jẹ́ kọ́ bó o lẹ́ẹ̀ṣẹ̀ bá àdírẹ́sì ìṣù yìí lókù ó ń kó ṣe rẹ̀ bẹ́ẹ̀ ah Suleiman ọ̀rọ̀ bọ́bọ̀ sọ́mọ́ ìdìbò máa sọ fún kéke lórí kí ni wọ́n lórí náà no èyí tó kù kọ́ yẹn tó ń bí bá ti yin ọmọ rẹ̀ sí ìsọ́hùn èyí tó kù ní ìkùn lọ́wọ́ bóò láti kùn lọ àbọ̀ kí làásẹ̀ tí wà láde ọgbọ́n gẹ́ẹ̀bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ ti dìdìkudì ọ̀pọ̀lọpọ̀ ààyè yẹn lọ́sí kí ni o ọlọ́run orí nìkan tí wọ́n fẹ́ sọ yìí o ah sọ́dọ̀ bọ̀ sákìrì ah, ẹlẹ́rìí mi ni àánú ah, mẹ́bí pọ̀ ọ̀gá èèyàn lẹ́rọ̀ sọ́dọ̀ yìí ọ̀kan náà lọ́ba gbá bẹ́rí oyè wá sí mọ́sálásí ogbó oyè wá ọba ní kó kálukọ́ bẹ̀rẹ̀ gbá bẹ́rí oyè àtàwọn rẹ̀ wọ́n sá fọ́ ọkàn náà máa yà yìí o ti fún mẹ́rẹ́ lórí gàgà ìmàrí gbà wọn nígbà ọ̀pẹ́ lọ́ba ní wọ́n sá ó ti tó ìgbà tí mo ní kí lọ́yọ̀ bọ̀ wá bá wà sí lọ yóò tó bí five minutes àbí six minutes lọ bá dé padà ní bá ń bọ̀ látọ̀nà ilé àlùwàlà ní bá ní bàbá lẹ́fẹ̀ẹ́ sí lóde ó ní abẹ́rẹ́ oyin lò mú lọ sí ilé àlùwàlà tó ń wá lọ sọ́lẹ́dì kí lóde ó lò lọ fi tara àwọn lẹ́kùn mo ní lẹ́fẹ̀ẹ́ kí lọ wọ́n níbẹ̀ ẹ̀ ọkàn mi wá sọ fún mi pé bóyá ó lè rọ̀ díẹ̀ bóyá ó lè rọ̀ gàlégàlé díẹ̀ pé ṣùgbọ́n òòrùn kó tẹ́lẹ̀ ilé bùn tán ẹgbẹ́ òkú bẹ́lọ̀ ní kó ọ̀ má rí. jẹ́mọ́ ìtànsọ ìṣẹ́ yóò jù làkàyè lọ ó kọjá pé ìrákùnrin ní ìtàn wí. sọ bára wọn mú ni ebi ń pàyàn wà lọ mọ́sálásí ìdí àtàmàhún gbèdé àtàmàhún gbèdé àtàmàhún gbèdé wàhùn ebi o ma pàṣẹ kò dọ́ra wọn okùn ètò ni wọ́n wò torí ẹ̀kọ́ fi bá agbó lọ́wọ́ láìláìlá kí wá lójúṣe wa tí ẹ mọ̀ pé wọ́n máa tó fi ọmọ tí ọmọ mẹ́lẹ̀ ìrùnnú wọ́n máa wá júwe àwọn àǹtí ẹ̀ tọ́bẹ̀ tí wọ́n ti tán sórí ìtọ̀wò wọ́n máa júwe fún pé dúró náà àǹtí àgbà jùlẹ̀ ikọ́ éjì orò thirty five ó lọ́lọ́ ó dé àchífù gbogbo tó fẹ́ wá sí láyé ó parí first degree rẹ̀ ó parí degree rẹ̀ ó parí degree rẹ̀ she's now a ó ti di associate professor lẹ́yìn tó jẹ́ pé ẹkún ní ìsúnnú ilé èyí ó bí máa kọ̀ bí wọ́n sọ pé ẹ mọ́kà kúrò bí pẹ́ẹ́dì fúnra yín o torí èjì ìdí ẹkọ́ sọ fún un èyí ó bí máa kọ̀ bí àtọ́sù méjì èso àlórí bẹ́ẹ̀dì jẹ̀máà wọ́n kó àwọn ẹgbẹ́ tí mọ́kànlá sísà bí ìgbà tí mo rí wọn fi ní ìsìn ẹ̀rí wọn fi ọlọ́run ti pàbóṣì wọ́n kún àyà kan wá bá mi rí nǹkan 42 mú ìbárí o nǹkan 39 àwọn àyà wọ́n sì jọ sí kọ́kọ́kọ́ plan bí ẹ ṣe ọ̀dà ọ̀rọ̀ tó ń sọ sí lọ bí bẹ́ẹ̀ 13 sí 14 years ó ní sáà if it is allowed if it is permissible in Islam to be the uh, third wife we are ready to do so tí wọ́n bẹ́ẹ̀ ní ọ̀sán kòkò bí o kọ́kùn olóbè mẹ́wàá nígbà táwọn ọ̀sán tẹ́ ẹ bá máa rọ́kọ àwọn ọ̀sán rọ́kọ ẹ̀ eh, nàbàkínì kan àníkápẹ́ èèyàn lè jẹ́ ìyàwó kẹwàá we are ready to go. jẹ̀mọ́ ṣé èèbó pinlẹ̀ e, e, e, ṣé èèbó rolí ayé wa máa wè. náà intanṣọ ni pé tá a bẹ́ erí pọ́mọ ọ̀parọ́ tó bá rí bá ìkùn lọ wá dé irúkùnrọ̀wò ara ẹ̀sìn náà nu àwa tá a jí òbí ńlá wà wọ́wà mọ́ yáàyàn á wà kún ọmọ bẹ̀rẹ̀ bá ń lọ àákùn ọmọkùnrin bá ń lọ sísẹ̀mí wọn ò fi ní dàrú láti bẹ̀rù kò díwèé wọn lọ wọ́n máa kàwé gbẹ̀bí bùkátà náà nìjọ́rí ó sílẹ̀ àwọn àwa bá gbọ́ tí wọ́n èrí nàrá yìí wọn sí ọ̀la wọn ò fi ní bàjẹ́ ọ̀dà àwọn aríwẹ̀ ní skul àwọn òbí ò lè gbàlé nítorí wípé àwọn bàbá wọn nílàkàyè ìpọ̀ wà ní àwọn àpọ̀lọpàá nílàkàyè ìpọ̀ wọ́n ní àtìlẹ́yìn láti kẹsọ̀rọ̀ òde ọ̀rọ̀ ńlá ni o sẹ́rí gbogbo wà tẹ́bí àti ìjọ wù ń tàyì ìtakọ́ láti wù o egbò ọ̀tọ̀ràn o egbò ṣe ni o èèyàn jẹ́ta kò lójútì wọ́n wá kíkìkì wọ́n ní pé bọ́ ẹ̀ṣẹ́ wo ọmọ ìlú yẹmínú ah. <laughs> ó ti yí à ọmọ tí wọ́n lọ yá kẹ́kẹ́ ìwẹ̀ ìjọ ẹbí kí lẹ rùpọ̀ fẹ́ máa ṣe a ti wá wà ní ṣùgbọ́n ọ̀gbọ́yé àwọn òbí ọ̀gbọ́yé tí la fẹ́ sí báyìí búra wa ló ti fẹ́ fúkalẹ̀ wàláì mọ́rẹ́ tó wí dúrọ́ọ̀rì ní tí ọ̀rẹ́ level school of medicine wàláì a three hundred level student medical student pé ohun ò lè torí ìwé yìí káríkà mọ́ wọn bàjẹ́ torí pé gbogbo tó ń rí ara wọn ọ̀gbà mọ́ ṣe bí ojúṣe ẹ̀yin tẹ́ ń pẹ́ ẹ̀yin rẹ̀mẹ̀tẹ̀ ebójúṣe lò àwa mùsùlùmí tá a jẹ́ ọmọ mùsùlùmí tá a kóra wájọ ní sùkú alẹ́tọ́ aláǹfààní àti kóra wájọ fúnṣẹ́ẹ̀sì ṣùgbọ́n kò yẹ ṣe páàsọ̀ gẹ́gẹ́ kára àtẹnu èmi 5,000 yàn fún mi lọ́sẹ̀ kí iye ọdọ̀ nìyàn mẹ́ sọ́dọ̀ brọ̀dákì olówó làwọn lọ́dọ̀ wọn 50,000 yàn fún wọ́n lọ 10,000 mẹ́ bá ṣe dájọ́ nu láàbà hẹ́pù ọmọ ìyá wa àgbàlẹ̀ fún wa dọ̀ ìwọ náà kọ́ bọ̀wé fún àwọn oníkiri ọ̀pọ̀lọ̀ fẹ́ẹ̀lì o afẹ́ rẹ̀gúlétì ọpọlọ rẹ ni mọ́ fẹ́ẹ̀lì o kò sí wàhálà ah, ẹ̀sàbò rẹ̀gúlétì pẹ̀lú ògbọ́lọ́ ẹ̀sìn ìfọ̀nkáàdì kò ní já ẹ̀ẹ́rì pé ẹ̀ẹ̀ni láàjọ̀ fi máa jáde nìkan wà máa jẹ́ dẹ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí nìkan òjẹ̀ rẹ̀ fún tí wọ́n ò lò lọ́nà dandan lọ́nà àlàálì ẹ̀wù báyé ti bàjẹ́ ìgbà míì sì ń bẹ ah, èyí tó le ju ibi tó ti lè jẹ́ dẹ̀dẹ̀ òun náà sàn ẹ̀jẹ̀ tó kò bẹ̀ jẹ̀máà kí ni ti ń danú lè wá rúgbìn ìjì ń dàrú ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a bára wa mu là ń fẹ́ra wa. ọ̀pọ̀ àtàǹtí kí ni o. tá a bára wa mu. ẹn tí sábà máa wá jẹ̀bi ẹ̀ jùlọ ọkùnrin ṣé ẹ rọ́kùnrin ẹ wà la máa wá lára obìnrin jù. tá a bá láwọn nǹkan mi ọgbọ́n lága ìdí tẹ́ ìmọ̀ rẹ̀ wọ́n kàn dé lọ́dọ̀ bàbá ìmáàmù ẹ̀rọ apolówó sísà kan sista Zainab ó ti há kúrántà ẹ mà pé wà sọ́mọ́ Bukhari sọ́mọ́ Muslim sọ́nà àbí ìdáwó sọ́nà mẹ́jà sọ́nà nàtàí sọ́nà tìrìmìrì mọ́tàlì bá mahamadu mọ́tà mahamu tabarọ́ ni alikabir asogir alhausat sọ́nà àbíyálá sọ́nà tàbí mansur ó ti ya gbogbo àwọn tí àìsàn ọwọ́ àmàtí ó bí nǹkan mìíràn tó mọ̀ sí dùn bẹ́ẹ̀ ọ̀sùkọ̀lọ́ fún ọ̀lọ́ kankan ẹ̀sìnú ẹ̀sìnú ṣùgbọ́n alhamdulillah àwọn afáríkà mi fún wà lára wọn wọ́n èyí tẹ́ tí ọmọ ẹgbẹ́ nínú ẹ bá fẹ́ dáṣọ fún wọn ọ̀rọ̀ yẹn

kó ẹjọ́ e oṣù kan lọ ẹbá tó wá sọ̀rọ̀ láti mọ̀ ẹbá tó kúrò ọmọbìnrin kan wá wọ́n ní sísá Mariam ni kò kúkú ọkọ̀ bá pọ̀ ọpọ́n délẹ̀ bẹ́ẹ̀ ni tọ́bẹ̀ ìrẹ́rìn díyàn èèyàn gbàgbọ́ ti díyàn dé náà wọ́n fi ròyìn ẹwà rẹ̀ tọ́ bá gbọ́ wọ́n léyàn làwújẹ lẹ́yìn àtùbá àwọn onígbóyàn díẹ̀ dálẹ́ láàrín ṣùgbọ́n èèmà tí wọ́n bẹ̀rẹ̀ ní pé bí iṣẹ́ ìṣe ìmàlúwà láti bẹ̀rẹ̀ pé ọmọ kàbátíà kankankan ìgbà o wọ́n bí lè jihadi wọ́n ní jihadi bẹ́ láti olóòrùn ọ̀run jihadi láti bọ́ láti ní olé dọ́bù ládà àwọn ní bábù kàfáà báàbù tí ń sọ ń pa pé obìnrin àtọkùnrin wọ́n gbọ́dọ̀ súnmọ́ra wọn ní ìbára ẹni mú wọ́n tó fẹ́ra wọn àkọ́kọ́ àdín jẹ̀máà bàbá lọ jáde ọfọmọ rẹ̀ sílé ẹjọ́ ọmọ àkùrà nítàn ọwọ́ àpàdé brọ́dà kẹ ní jáde igbó níta àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ mú wọ́n ti jáde ọwọ́ á lò 40 days wọ́n sì tùká bẹ̀ bàbá sí fi fún ọmọ rẹ̀ torí kó lè máa bá lọ jáde kọjọ́ tí wọ́n bára wọn àdín ẹ̀sìn ọwọ́ sí kí ni o gbọ́dọ̀ papọ̀ ọgbọ́dọ̀ papọ̀ kí n lẹ́bù ẹ̀sìn ni kí n lẹ́bù ẹ̀sìn ẹ̀tùmọ̀fẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bẹ̀rẹ̀ èyí tí ọmọ aláwòkù lóbìnrin náà máa wòrán náà ní nǹkan míì ti wù ú tó ju tọ́lọ́run lọ́nu irọ́ ní pa ẹjọ́ bí ọ̀wọ́lẹ̀ ní ìsìn ó lè ní ọ̀tún máa sọ nǹkan ní ìpadà bí ẹ ìyàbá ní ìyàfẹ́ tó fẹ́ yàn ṣe bí ọba gbára tó ń kọ́ tó yàn elépo pẹ̀lọ́mọ tí wọ́n mínísítì ẹ̀dí wá só epo pẹ̀lú jọ́mpà gbogbo inú ó sì lẹ̀ àwa ni ẹ̀hán pèsè wàhálà láàárè òórè ẹja gbígbẹ tí wọ́n ti ká a máa gbá nínà yọ ọkàn ẹ̀sìn gbọ́dọ̀ súnmọ́ra wọn àdínẹ́sà ìran ẹja wùsọ fáwùsá ìpìlẹ̀ nu kí yóò bá fẹ́ kí ni o ẹjẹ́ yíbò ọ̀fẹ́ yíbò jẹ́ lágbàwọ́ ọ̀fẹ́ lágbàwá jẹ́ èbò ọ̀fẹ́ èbò ẹ gbogbo àwọn tí ń lọ fẹ́ èbò nù èbò kí ni ẹmúbọ̀ èbò tó ọ̀fẹ́ fẹ́ tó fi gbàwé yìí bí èèyàn bẹ́ẹ̀ sẹ́rú ẹ̀ Nàìjíríà gbogbo ẹbí ni ọkọ yàn náà gbogbo ẹbí ni ọkọ yàn jẹ́mọ́ ẹbí ń gbà tí èèyàn rí díẹ̀díẹ̀ tá à ń sọ ìkọ́nà ń jájọ tẹ̀lé téèyàn rí sọ kẹ wá gbọ́ kí wọ́n wá gbé pósítà jáde pé òṣàṣà ń bẹ yá o wọ́n fẹ́ fẹ́yà lóde Ìbàdàn tá a bá ti túnú tán ó ní ń tọ́jọra wọn èyí ó ṣe wá dé rúkútí àgbà mẹ́rin ẹ̀yẹ́ òtọ́rọ̀ gbogbo ẹ̀ gbogbo bá nífẹ̀ẹ́ ṣáṣù tó sì mọ̀ kò mọ̀ nífẹ̀ẹ́ wọn tọkọ̀ tẹ́kà kí n sì fi hàn sí mọ̀ nífẹ̀ẹ́ tọkà kọ́ bá ń sàmí o pẹ̀lú ọ̀pọ̀ ṣáṣù lórí Ìbàdàn. kí lè jọ tèmi tọ́bà tọ́bà kìrìnà tí ìdàbẹ́ lọ́la tí èmi sọmọ́rọ̀ pé ma bọ̀rán lẹ́yìn ọ̀n kan sì mẹ́ yóò ní tọ́bà jápá yóò parẹ́ ó lo èdè kọ parẹ́ igun tó ń kàlùkù wà lọ ìran sábárúmọ́ jẹ́ wọ́n fẹ́ sábárúmọ́ ebira ẹjọ́ ebira torí tí wọ́n bá fẹ́ máa fegun òtòlòtò yóò jọ yé wọn kìí ṣe àrọ́ mọ̀mọ̀gbọ́ kí afẹ́ntà jìnà sí lẹ́sìn ṣùgbọ́n ká mọ̀ wà wà láàfúnra wa pé a ní ìta ìtẹ́ràn rẹ̀ ọ̀dà pọ̀ má jẹ ṣúgà kó fi kó tápà lẹ́mìí pé òógùn lò sí má dèjì ara kí wà lọ́ọ̀ má dèjì ó pé ṣìrọ́fà ìṣẹ́ obìnrin tẹ́yìn ọba fẹ́ èèyàn gbọ́dọ̀ wò tó tó bá jẹ́ pé lólì place lè èèyàn náà má sáré highly place nílé wa ìjọ tó lọ ń bá múnú wa dùn lọ́sẹ̀ òun la máa jẹun ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ kan èyí tọ́pọ̀ jùlọ ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀mejì bá a ṣe dàgbà náà bọ́ọ̀bà lóbìnrin náà tó ìsú ìdìbò ṣe wà náà lọ ní bá náà ní lẹ́bù tó wà bá àti ìnà náà lárí wọ́n wá kékékékékékéké ọlọ́mà Dangote rẹ̀ wọ́n sáfẹ̀ ọlọ́mà Dangote kí lọ fẹ́ gbàgbé ilé oní ọlọ́mà ọlọ́mà bí ó ti bóun ṣe rọrùn ó ti fó pẹ̀lú àdúrà òsì tọ́nà ọba òlétí àfá àwa yìí ìgbà tó tó dàgbà tọwà ìsúsàn ló tó mọ̀ wípé agolo míìkì míìkì ti kọ́kọ́ gbanú ẹ̀rí agolo gàrí ní ọmọ sí ilé wọn agolo kí ọmọ sí agolo gàrí torí wọn mórí ọmọ tó wá lò ń fẹ́ fẹ́ ìtọ́mọ ìbájí tí wọ́n lọ́mọ ìgbẹ́rí sí pọ́fẹ́ wọnú ọkọ̀ kan tọ́kọ̀ ń bá dé wọ́n náírà ní 50 million kò lè wọnú ọkọ̀ láyé kò lè jókòó mẹ́rin tí ó bà sí sẹ̀yìn lè lóun lẹ́kan sùn ọgbọ́dọ̀ gbé 5 billion naira tó parí ẹ̀ irú ilé àwọn òṣèré ọdá tó kò lè gbé bẹ̀tù sùn mẹ́fà lọ ẹ̀ẹ̀mejì ní máa ń ṣe shopping lójúmọ́ yóò sùn 5 million lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sọ́ndà wí àtọ̀wọ́tọ̀ pẹ́jù àti 50 minutes tọ́bẹ̀ sì bọ́lẹ̀ kò tún rí yòmọ̀ náà ọmọ tá a wá ń wí kò lè pò kan wọ́n mọ́ wọ́n gbẹ tí ń bá fọ yí ipò ni wọ́n mìíràn ló tàn sí ìgbà lọ́sọ̀ọ̀sẹ̀ ọmọbìnrin kan pọ̀ wọ́n lè bàbá rẹ̀ dírẹ́fà àti tí ń lò ní oṣù lọ́kọ̀ ọ̀táàtì dírẹ́fà kọ̀ọ̀kan mẹ́rin jọkọ̀ méjì méjì ní ìjọkọ̀ yìí lẹ́yìn ìṣẹ́ sí bàbá ìmọ̀ọ́mù tàbí lẹ́yìn àmírù máa bí wọ́n bẹ́rù ọjàrẹ́ àti ìjẹun lọ́tọ́ lẹ́yìn àmírù lọ sí ẹ̀mí lẹ́yìn àmírù ti lọ ṣẹ́wọ̀n ní ṣe wá dá báyìí náà àwọn ṣẹ́wọ̀n ní fẹ́kẹ́ lẹ́yìn ìdìlọ́ ah, tí a máa nàmírù àti ẹ̀lẹ́ tẹ́rí sírú ẹ̀nu ẹ̀yìn lè tẹ́rí sí àmúwọ̀ ah, náà ma ìlà àwọn yíbò yìí èmi máa yẹ rẹ èyí àwọn ọmọdé rù fìlà ìkọ́mọ̀ máa fún ìmáàmù mọ́sáàtì rẹ̀ sí títà tọ̀lú oṣù jama mo tún ti fi 7 minutes ilé subhanaka wa hamdik ashhadu an la ilaha illa Aṣàkúrà sí ah, ilé, àà ìdá ń lọ dé